For showing the remarkable transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate, come and discover the joy of learning in the sanctuary of Al Madina Center, Papa Bede area, Ogumacho. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Al Madina Schools at gmail.com or call 0032 85 04 system and Medina schools talk about the area of Gomasho inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أتنكي أن يلقى لك الجوكو دمك وصولي وتنتهي وتعفني على فقه الإسلام alimadina center pápá abẹ́dẹ́ ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣàgbọ́sẹ̀ rẹ̀ abiola kó bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa ọ̀làdùnmí gbélé lóko ọ̀mọ̀ ìmọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ wọlé fọ̀dílà ti sheikh adókítọ́rò sharafudin gbadebo rọ́jí habibahumullahu wa rọ́ra tí wọ́n jẹ́ aláṣà àti olùdásílẹ̀ alimadina center pápá abẹ́dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ ayakumada sheikh ẹ káàbọ̀ sórí ètò ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ tí màá kọ́ máa mú wá ó ní ìbéèrè tó ní ṣe pẹ̀lú ọlá tí ó ń bẹ fún ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah kí sì ni tí à ń retí látọ̀dọ̀ àwa tí a wà ní ilé àti àwọn tó wà ní Mẹ́kà àwọn iṣẹ́ hajj. bákan náà kí ni ìṣẹ́ tí ó ń retí àwa tá a fẹ́ pa ẹran ọdún léyà tí ó ti múra sílẹ̀ di ọdún ìdùn àádọ́ta tí ó ń bọ̀ àbí aláàfí ọjọ́ tí ó bá ìkọ̀kan wa ní ayọ̀ àti àlàáfíà bákan náà ìbéèrè ẹlẹ́kẹta òun náà ni wípé ǹjẹ́ ẹni tí ó ní àgbẹ́kẹ̀lé wípé òun ò rí owó ṣùgbọ́n owó ò títẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n lágbẹ̀kẹ̀lé pé òun ò rí owó ṣé ó lè rí ó lè yá owó pa ẹran ọdún léyá àmọ́ irú rẹ̀ ti ṣe wọ́n rí lọ́nà tó já sí pé nígbẹ̀yìngbẹ̀yìn bí 50-50 ní ẹni ibi tán fọkàn sí fáwọn òṣèré owó wọn rí owó tó jẹ́ pé kò bí ọfẹ́ jọ bí àbùkù díẹ̀ ẹnà padà gbádé fún wa ní ìgbà tẹ́lẹ̀ tí wọ́n gba owó rẹ̀ muhammad ibn abdullah وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله nínú àwọn ọ̀sán ayé eléyìí tó lọ́lá jù iná ni àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ kí oṣù belhijja wà eléyìí tó ṣe pé kí oṣù belqaida ta wà nù rẹ̀ yìí tó ti wà lẹ́bàá òpin tó bá ti lè parí tàbá ti wọnú oṣù belhijja ìjọ kìíní kejì kẹta kẹrin karùnún kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ọjọ́ ńlá gidigidi ni wọn lọ́dọ̀ Allahu azza wa jalla torí ẹ̀ ni nígbà tí àwọn ọjọ́ yìí bá ti wọlé àwọn àdájọ́ kan rọ̀ mọ́ wọn nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ wọn náà ni pé gbogbo ẹni tó bá gbèrò láti pẹran léyà tí ò lọ fún hajj à ń fẹ́ kókóra ró jìnnà tí à ń gé nǹkan kan nínú ìkíkaná awọ ara tàbí irun ara eléyìí ó wá nínú ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ títí dọ́dọ̀ anábọ̀ ẹgbàá wa òun sọ pé tó bá tí ọ̀rọ̀ ọ̀rùn kọjá pò ti ríra kò yìí tí ì ríra ó ní tí ó fi rà ó sì rọrùn kọjá pé kò yìí tí ì ríra ó lówó tí ó fi rà kò tiẹ̀ lówó tí ó fi rà rárá àmọ́ ó gbèrò láti pẹran ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ńlọba gbèrò láti pẹran bẹ́ẹ̀ tó so bẹ̀lẹ́jà bá ti lè wọlé a ò gbọ́dọ̀ mú nǹkan kan nínú ọrùn ara wa èké tàbí awọ ara wa títí táfi wá pẹran léya ètò túmọ̀ sí wípé láwọn ọjọ́ tá a wà nínú rẹ̀ ní ìsìn ìgbàláyé wà fún yàn dáadáa ẹni tó fẹ́ rè kaná ẹni tó ṣe pé ó fẹ́ mú nǹkan kan kúrò nínú irun ara eléyìí tọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà wípé ká mú kúrò ẹni tó sì fẹ́ gé nǹkan kan kúrò nínú awọ ara rẹ̀ òní tàbí ọ̀la àlèṣe àti ìmọ̀ lọ́sọ̀ọ́ tòrọ́ tún lálẹ́ jẹ́ ọjọ́ kìíní tá à ń sọ nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá náà ó sì lè jẹ́ pé ìjọ mẹ́rin ni ó padà já sí ètò túmọ̀ sí wípé ìwọ tó gbèrò láti pẹran láti dà yìí tó bá fẹ́ gẹrun orí rẹ láti dà yìí tó bá fẹ́ ṣerun orí rẹ lóbìnrin bẹ́ẹ̀ náà ni a fẹ́ gé ìkànnà wa àti gé àwọn onítọ́ lọ ṣiṣẹ́ hajj àtàwọn tá a wà ń lé láti ìgbà tí oṣù yìí bá ti bẹ̀rẹ̀ عن في تكبيرات مطلقة تكبيرات مطلقة هناك كما الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد كما ويني بوبو بالوك من باتوبا سيبي تاوا kìí ṣe bí kí ṣẹ̀ríà tó ti sọ pé àgbọ̀dọ̀ dárúkọ Allahu níbẹ̀ tó sọ pé àgbọ̀dọ̀ dárúkọ Allahu níbẹ̀ á máa wí lẹ́ni tí ń gbóhùn sókè lọ́nà tó ṣe pé yóò máa jẹ́ ìrántí fẹ́ni tó ti gbàgbé ìkọ́nilẹ́kọ̀ọ́ fẹ́ni tí kò mà Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu anábà Muhammad sallallahu alaihi wasallam ti yé wa lẹ́gbàáwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní kò sí ọjọ́ ayé kan eléyìí tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ tí ẹrú bá ṣe máa jẹ́ nǹkan tó lu anífẹ̀ẹ́ sí tó èyí tá a bá ṣe lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ nínú oṣù dhul hmm. àwọn sàhábà wa ní wala jihad fi sabilillah kódà ṣé ká jagun sójú ọ̀nà Allah náà kò lọ́lá tó ànábì ní wala jihad fi sabilillah àyàfi ẹni tó jẹ́ ipò jáde ńlé lọ́ọ́ jagun tí ò mú nǹkan kan bọ̀ wálé nínú ẹ̀mí àti dúkìá tó mú lọ hmm. tó kú sójú ogun hmm. eléyìí ló lè lọ́la rú sẹ́ẹ̀rì téèyàn bá rí ṣe nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí nínú ẹgbà wa mi anábì sallallahu alaihi ni ẹ máa ṣe subhanallah lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe allahu akbar lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe alhamdulillahi lọ́pọ̀lọpọ̀ eléyìí náà làwa padà túmọ̀ sí ká máa sọ wípé allahu akbar الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد قلنا لا ما ولق ولق لا سكوتا وانين رأي àwọn sí olóore nínú àtàtún lè ṣe ká mójútó sọ̀láàtì wa ní gbogbo ìgbà ká jẹ́ ẹni tó ṣe wípé a máa tọrẹ lọ́pọ̀lọpọ̀ fẹ́ni tó bá ní bùkátà ká sì jẹ́ ẹni tó ṣe wípé a mójútó àwọn àjọsìn wa eléyìí tó ṣe wípé àmójútó tẹ́lẹ̀ náà ká tún máa fi náfìlà ká máa fi kàn. Hmm. ẹni tó bá ní agbára láti lọ sí ọmúra ọ̀nbẹ nínú sí olóore ẹni tó lóra bá sì ti ṣe ní rọrùn fún ó ti bọ́dì sí mẹ́kà láti lọ sí ṣe hajj ọ̀kan nínú sí olóore tá a fẹ́ ká lọ fún náà nù. ní àsìkò yìí báyìí à ń fẹ́ kó jẹ́ pé mùsùlùmí ó mójútó àwọn dáadáa dáadáa ní ṣíṣe ẹni tí ó bá ní agbára láti ṣe àwọn dáadáa yìí kó ṣe kọ́pọ̀ kó sì jẹ́ káníyàn òun kọ́ da lórí àwọn dáadáa tí bá ń ṣe. wáyé o a máa wá ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd àní fìgbà kan dá dúró títí tó fi di àárọ̀ ọjọ́ àrọ̀sà tó bá ti wá di àárọ̀ ọjọ́ àrọ̀sà yìí à ń fẹ́ ike ká bẹ̀rẹ̀ takbiratun muqayyada àwọn Allahu akbar tó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn sọ̀láàtì kọ̀ọ̀kan hmm. yọ bẹ̀rẹ̀ láti ẹ̀yìn àṣùbàjọ àrọ̀fà ọ̀rọ̀ oríṣiríṣi ló wá lẹ́nu àwọn olùmọ̀ wọ́n bẹ nínú ẹni tó sọ pé lẹ́yìn àṣùbàjọ àrọ̀fà lábẹ̀rẹ̀ wọ́n bẹ nínú ẹni tó pé lẹ́yìn sọ̀láàtì dhuhr lọ́jọ́ ọdún lábẹ̀rẹ̀ hmm. ṣùgbọ́n lẹ́yìn ìgbà ṣàgbéyẹ̀wò gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ eléyìí tó tẹ̀wọ̀n lẹ́rìí jù ń lè tó lábẹ́rẹ̀ láti ẹ̀yìn àṣùpá àjọ àrọ̀fà tọ́ba ti parí àṣùpá lọ́jọ́ tá a mọ̀ síjọ àrọ̀fà gbà yín láti bẹ̀rẹ̀ sí ní ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd. àwì bẹ́ẹ̀ náà lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀láàtù Dhuhr lọ́jọ́ Àrafa lẹ́yìn sọ̀láàtù Asr lọ́jọ́ Àrafa lẹ́yìn sọ̀láàtù Maghrib lọ́jọ́ Àrafa lẹ́yìn sọ̀láàtù Isha lọ́jọ́ Àrafa bẹ́ẹ̀ náà láṣe lọ́jọ́ kejì tọ́jọ́jọ́ ọdún bẹ́ẹ̀ láṣe níjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún ìjọ́ kẹrin ọdún á parí nígbà tá a bá ṣe sọ̀láàtù Asr níjọ́ kẹrin ọdún wáyé o ẹ̀yin kẹ́ lọ sí hajj ẹ̀yin ti ní ìgbà tí ọba ti di ọjọ́ kẹjọ oṣù Dhul-Hijjah tó jẹ́ pé ara ọjọ́ kẹwàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah yìí náà ni ẹ lọ sí Mínà lọ́jọ́ yìí ẹ gbé ihram fẹ́ni tí máa ń ṣe hajj tamattu ike fẹ́ ṣe hajj nìsín kí hajj tó bá wọnú umrata àti kọ́kọ́ ṣe. àdàpọ̀ rẹ̀ là ń pè ní tamattu ẹni tí kọ́kọ́ ṣe kó tó wá di kó ṣe hajj ìjọ náà lẹ́tà níyàn ẹgbẹ́ láti lẹ́yìn ó ṣeé ṣe kó jẹ́ wọ́n ti kó yín lọ sí kó tó di ọjọ́ kẹjọ yìí wọ́n máa ń kó wọn lọ ní keje ní ìsìn kó di ọjọ́ kẹjọ nítorí pé wọ́n fẹ́ ti sá fún dídí tójú ọ̀nà máa ń dí hmm. tó bá yẹ keje ni wọ́n bá ti kó yín kúrò ní lọ sí Mínà ẹ gbọ́dọ̀ gbé ihram ẹ̀yin tẹ́ ń ṣe tamattu ẹ̀wù yín tẹ́ ń wọ̀ náà lẹ́wọ̀ gbàtẹ́ bá wá dé Mínà ní ọjọ́ kẹjọ yín ìgbà náà lẹ́wọ̀ awẹ̀ ẹ wẹ̀ ìwẹ̀ al-ihram ẹ wá gbé ihram gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe ní sàájú kó tó di pẹ́ ṣe umrah ẹ wá dá níyà pé ẹ fẹ́ ṣe hajj labbayka hajjan labbayka hajjan labbayka allahumma labbayka. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك من أنا ما ب ني أجوك جوي إذا لا تسي صلاة الظهر صلاة العصر مغرب أتعشاء بو بو صلاة قوكنا كوكولة شبما إلي تبا جركا مين من أول صلواتي دي ظهر عصر أتعشاء olúwa ṣe ìdẹ̀kùn fún yín pé kẹ́ ẹ máa ṣe rákà méjì méjì nígbà tẹ́ wà ní Mínà tó bá ti wá di pé ilẹ̀ mọ́ lọ́jọ́ kẹsàn-án kì í ṣe jọ Àrafà ẹ ṣe àṣùbà ní Mínà ní ìgbà tí ẹ bá parí àṣùbà tán tí ilẹ̀ bá di pọ́ mọ́ kedere tó di pọ́ òun yọ ẹ kúrò ní Mínà ẹ mórí lé Àrafà ẹ sì níyé ṣe labbaik Allahumma labbaik. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك wáyé ọjọ́ kẹsàn-án yìí òun gangan ló ṣe àkójọpọ̀ orígun ńlá tó jẹ́ ti iṣẹ́ hajj tó máa nàbí sallallahu alayhi wa sallam sọ pé alhajj arafa ìdúró arafa gan ni hajj torí ẹ ẹ lọ sí arafa ẹ sì rí i pé ó dájú pé inú arafa lẹ wà. No àti mọ eléyìí rọrùn fún gbogbo ẹni tó bá wà ń bẹ̀ tó bá lójú. Hmm. ẹ rí i pé ìjọba Saudi ya wọ́n gbìyànjú láti jẹ́ pé gbogbo ẹnu àlà Arafat iná ni wọ́n ṣe àmì sí wọ́n wá kọ́ sí ara àmì kọ̀ọ̀kan wípé ìbẹ̀rẹ̀ Arafa lọ wà yìí hmm. tó bá tún débi tí ó ti parí ìparí Arafa lọ wà yìí bó sì ti ṣe ń lọ tẹgbéra láti Mínà wọ́n mọ̀ sọ fún yín pé mìíràn tán níbí hmm. tó bá ti rí mìíràn tán níbí ló tún rí àmì tó sọ fún ọ pé Muzdalifa bẹ̀rẹ̀ ń bí nígbà tí bá tún fẹ́ jáde kúrò Muzdalifa yóò sọ fún ọ pé Muzdalifa tán bí ó sì tún rámì kan lẹ́gbẹ̀ẹ́ tó sọ pé Àràfá bẹ̀rẹ̀ ń bí Allahu Akbar so hmm. lọ́jọ́ kẹsàn-án ẹ lọ sí Àràfá ẹ rí dájú pé nu Àràfá lẹ wà kókó nǹkan tí a fẹ́ ṣe lọ́jọ́ yìí òun náà nìdúró Àràfá inú nínú pápá àárọ̀fà yìí láti ń tẹ́kẹ̀ sí sọ̀látù dhuhur àti sọ̀látù al-asr mọ́sálásí ńlá kan bẹ ní pápá àárọ̀fà hmm. à ń pè ní masjidu namira mọ́sálásí yìí ẹ̀mẹ́jọ jẹ́ pé kìí ṣe àárín àwọn ẹni tó kó yín lọ sí hajj lẹ̀ dúró hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn karambani wọ́n lè sọ pé inú mọ́sálásí làwọn fẹ́ lọ hmm. mọ́sálásí nǹkan gbọ́ ó pín sí méjì ìdajì mọ́ṣáláṣí yẹn wà nù àròfà hmm. ìdajì wà lóde àròfà àwọn èèyàn tó wá wọnú mọ́ṣáláṣí ò ní ṣàkíyèsí kódà nínú mọ́ṣáláṣí ó rí tán tó sàmì sí hmm. ike bí o àròfà hmm. ibi òde àròfà ọ̀pọ̀lọpọ̀ wá ní ṣàkíyèsí torí pé oòrùn mú air condition ń ṣiṣẹ́ nu mọ́ṣáláṣí àwọn ọmọ àwọn pé ah, atẹ́gùn táwọn ń gbà yìí agbọ̀nbi táwọn ráyè sí wọ́n ló ti bọ́ sóde àròfà olúwọ́gbà. Ah, ah, so ẹ mọ̀ pé kókó ohun tó gbé ni wá láti orílẹ̀-èdè mi nù hmm. kókó ohun tí mo ti torí rẹ̀ náà bítíbitì owó nù hmm. kókó ohun tí mo ti torí rẹ̀ dojú kọ wàhálà tó ṣe wípé tí ò bá jẹ́ pé mo wá sẹ̀sìn ni hmm. ẹlòmíì ò rò pé ẹlòmíì lè faradà so ìwọ̀n á jẹ́ kí gbogbo ọ lásán lórí air condition air condition kọ́ condition yà ni ó yẹ kó o gbìyànjú láti rí pé inú àròsà lọ wà akramakumullah ní ọjọ́ yìí wọ́n ṣe khutuba ìmáàmù tíjọba bá ní kó ṣe sọ láti fáwọn èèyàn yóò ṣe kótóbà tó bá ti wá parí kótóbà wọ́n ṣe sọ̀látọ̀ zuhur ní rákà méjì hmm. wọ́n tún ṣe kọ́ọ̀mà wọ́n ṣe sọ̀látọ̀ asr ní rákà méjì lẹ́yìn rẹ̀ hmm. kí ló dé tá a fi ṣe àwọn sọ̀láàtì yìí ní kúkúrú tá a tún ṣe wọ́n tẹ̀léra àwọn kákòókò asr yóò tó tó ọjọ́ ìbámu pẹ̀lú bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ti ṣe àti ká lè bá a ní ààyè tó tó láti ṣàdúà nítorí pé ọjọ́ yìí báyìí à ń fẹ́ kọjá pé tó bá ti parí sọ̀látul Asri yẹn ẹ dìde dúró hmm. ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ gbogbo ní tẹ̀ǹfẹ́ lórí ayé àtàlùkìyàmà títí tó rùn fi wọ̀ hmm. torí délé yìí délé yìí bá yé wa ẹ rí i pé àyè ibi tẹ́ ẹ bá wà ó súnmọ́ hmm. káwọn ẹni tó kó yín lọ káwọn náà fi rédíò wọn kí wọ́n fi mú rédíò station tí ó ti ká láǹfààní àti gbọ́ ohun tí lè máàmù yẹn bá ń sọ nínú kótóbà hmm. iná lẹ́rìí pé gbogbo àwọn èèyàn tó mú rédíò lọ́wọ́ kótóbà ni wọ́n máa gbọ́ hmm. tó bá ti wá parí kótóbà ẹ bùkátà wípé bíi tẹ́ ẹ wá o kẹ́ ẹ rí pé ẹ tò lẹ́yìn ìmáàmù tí ń ṣe sọ̀láàtì ní mẹ́sídẹ̀ẹ́dù náà mìíràn ẹ bùkátà rẹ̀ hmm. èèyàn pọ̀ kọjá bẹ́ẹ̀ èèyàn pọ̀ kọjá bẹ́ẹ̀ èèyàn ọpọlọ títí ni wọ́n tò lẹ́yìn lè kan èèyàn pọ̀ kọjá bẹ́ẹ̀ ní tí máa padà ṣẹlẹ̀ ni pé kálukú nínú tẹ́ǹtì táwọn wà àwọn ikọ̀ ti yín lọ́tọ̀ tẹ́ ti ṣe wa ẹ̀yin lẹ́ẹ̀mà ṣe sọ láti ti ní ẹ̀yin lè máàmù tí bá ń síwájú yín tòun bàtà bá ti wá pa gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní mọ́ṣáláṣí ńlá náà lọ́n lẹ́yìn náà ṣe ń bí tẹ́wà hmm. rákà méjì fún sọ̀látò dọ́họ́ ẹ ṣe kọ́mà ẹ ṣe rákà méjì fún sọ̀látò ọ̀sùn hmm. tẹ́ منه حديث عن النبي محمد صلى الله عليه وسلم أن أفضل أفضل الدعاء دعاء يوم عرفة وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الدعاء إليه تلولاجو من الدعاء جو عرفة انتو قالوا لي تيمي أتوان نبي تسواجو نسي الدعاء لجو عرفة táǹsì ń fẹ́ kí gbogbo mùsùlùmí ọmọ ṣe ládùúà lọ́jọ́ àràfá yálà ẹni tó lọ sí hajj àbẹ́ni tí ò lọ sí hajj tó wà ń lé òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir hmm. eléyìí la fẹ́ ká máa ṣe ládùúà púpọ̀ jù lọ́jọ́ àràfá yìí hmm. kásì jẹ́ni tí ń ṣe ní dúró hmm. tó bá jẹ́ pé a ní nǹkan ọ̀gùn tọ́jú abẹ̀mí bíi ràkúnmí ẹṣin kẹ́kẹ́kẹ́kẹ́ tó bá kórìí rẹ̀ la bá wà kò burú ká jókòó lórí rẹ̀ hmm. ìdájọ́ sọ pé ẹni tó bá jókòó lórí nǹkan àgùntàn jẹ́ abẹ̀mí orí ìdúró ló wà hmm. ṣùgbọ́n ẹni tó ṣe pé orí nǹkan àgùn tó jẹ́ lẹ́ńjìnì inú rẹ̀ ló bá jókòó sí ìjókòó ló wà hmm. torí àwa lọ jókòó sínú mọ́tò òjókòó ni o wọ́n ní kó dìde dúró torí ẹ̀ àwọn ò lẹ́sìn àní kẹ́tẹ́kẹ́tẹ́ àní bàákà eléyìí tá a gbé lọ tàbí ràkúnmí orí ẹsẹ̀ wa ládùúró tó bá wá dúró títí tó sàdúrà ọkọ̀ jù sàlùkébìlà ó gbọ́wọ́ rẹ̀ sókè ọmọ tọrọ orí ayé àtàlùkèyàmà ibẹ̀ ló ti mà yí pé à ó bùkátà rí ọ̀pọ̀ àdúrà mélòó lọ fẹ́ sí hmm. nísìn láti nǹkan bíi agogo méjìlá àbọ̀ ọ̀fẹ́ hmm. sàdúrà wọ agogo mẹ́fà bùkátà mélòó ń dérò rẹ̀ ń gbé ká <laughs> torí ẹ̀ ló ṣe rí i pé ah mo kéré púpọ̀ hmm. mo bíntín mo róńdó torí gbogbo nǹkan tó ọlọ́run wá náà nìsín tábà fún ọ ní ọgbọ̀n àtẹ́jú hmm. àwítúnwí ló tó kù. <laughs> torí ẹ̀ tọba rí pó ti sú ọ o máa ń tọ́ fẹ́ tọrọ máa tọrọ fáwọn ìyá rẹ tọrọ fáwọn bàbá rẹ hmm. tọrọ fáwọn ẹ̀gbọ́n rẹ hmm. tọrọ fáwọn àbúrò rẹ tọrọ fáyé rẹ hmm. tọrọ fọ́run rẹ tọrọ fúnṣẹ́ǹsì rẹ subhanallah ló tún sọ gbogbo ẹ̀ náà fún wákàtí kan <laughs> àsìkò tó tún kù ló tún lọ rẹ́gẹ́dẹ́ yìí àsìfẹ́ kò jókòó ọba ti rẹ̀ ọjọ́kò kò dìde padà ọba ti sinmi díẹ̀ torí ẹ̀ ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk walahu alhamd wa huwa ala kulli shay'in qadir wọ́n máa wí lọ́pọ̀lọpọ̀ láàrin àwọn àdúrà rẹ̀ tó ń bá ń ṣe. ẹ wá kúrò ní Àrafà tó rùn bá wọ̀ ẹ wá sọ́ra fún àwọn àṣàkáṣà wọn àṣà rádaràdá ẹni pé yóò bá gbogbo nǹkan wọn máa fẹ́ sọ́dà jọyọ̀ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn lẹ́yìn lọ sí ẹ wá sọ́ra yín di nǹkan àránwò fún gbogbo ẹni wá láti gbogbo àgbáńlá yìí wọ́n ní máa dá wákà ń gbogbo èèyàn mọ̀ á wò wọn pé sáwọn eléyìí ti máa ń tó gbé wọn wá bí hmm. wọn ò mọ̀ hmm. wọn ò mọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kò mọ̀ sọ láti sè hmm. ẹ̀rín náà lẹ́ ń lọ ájì wọ́n lè máa kọrin ọ̀tẹ́ mẹ́rin pé máa gbádé anábì ní délé máa gbádé anábì ní délé dọ́dọ́dọ́ òfẹ́ mo ti dà lájì ẹgbẹ́ yorùbá <laughs> láràfà. so ẹ ti wọn rí àwọn kẹtẹkẹtẹ ìgbà tí wọn máa ń kọrin wọn ni wọn gbé sábàkà lọ náà bá kọ débi pé bẹfẹ bẹfẹ mo tẹ wọn ni kálukú dé tiẹ ẹ dáràn ìwọ ọkùnrin dáràn torí pọ̀ gbọ́dọ̀ fi nǹkan kan dé orí rẹ̀ hmm. nǹkan ni kólódù ọmọ kóyàn ká síbi hmm. yorùbá náà sọ pé ẹni tó mọ̀nà látẹ̀lé táì tó ṣìnà ó sì gbọ́dọ̀ jẹ́ pé àwọn olódo tí ọmọ nǹkan kan àwọn náà ni ọmọ kó àwọn èèyàn ká hmm. wọn á bá wọn sẹ́jẹ́ torí de eléyìí báyìí ọ̀lọ́ dáwà kà ọ́ wọn á ti rí wọn fẹ́ dáwóró wòró lẹ̀ wọ́n fẹ́ dá wọ́n ti pè àwọn fẹ́ dá àti àdúrà lẹ̀ tí ẹ máa mú wá má lọ jókòó mbẹ̀ má ti wọ́n ba tiẹ̀ jẹ́ o hmm. ó ti gbádùn àtọ́ máa ṣe lọ́pọ̀lọpọ̀ níbi tó wà wọ́n lè takété sí wọn hmm. kọjú sálùkìbìlà kọ́ máa ṣàdúrà tiẹ̀ mẹ́sàn-án mẹ́wàá hmm. kọ́ máa tọrọ ń tán fẹ́ lórí ayé àtàlùkìyàmà tóòrùn bá ti wá wọ̀ agbèrà kúrò ní Àràfà ó di Muzdalifa ibẹ̀ láti ṣe sọ̀láàtì magrib àti sọ̀láàtì ìṣà àwà sùn ní oorun táwa ń sùn náà kò sí òtẹ́ẹ̀lì o hmm. kò sì sí yàrá kankan fẹ́nìkankan fẹ́nìkẹ́ni fẹ́nìkẹ́ni hmm. mọ́lẹ́nìkẹ́ni hmm. tó fi dórí pé olórí orílẹ̀-èdè ni mí mínísítà ńlá ni mí ọ̀bá àjẹ́ rondo oníkálukú ẹnikẹ́ni inú pápá pápá ẹlẹ́dàá wà lásùn oníkálukú ọkàn tẹ ẹni rẹ ni ọkàn lè jẹ́ pé ibùsùn tí wọ́n lò fún ọ ó lè dáa ju tẹlòmíì lọ hmm. àmọ́ gbogbo wa ẹni náà la máa gbé ká hmm. oníkálukú tẹnu tiẹ̀ yóò sùn hmm. nígbà tí ilẹ̀ bá ti wá mọ́ á sì àṣùbà ilẹ̀ bá ti wá parí sọ̀látù sọ̀lẹ̀ à ń fẹ́ kẹ́ dìde kẹ́ tún dojúkọ alùkébìlà kálukú tún máa tọrọ tí bá ń fẹ́. فإذا قضيتم مناسككم فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين olúwa ẹlẹ́dàá ní tẹ́ bá ti parí iṣẹ́ hajj ẹ sì rántí Allahu lọ́pọ̀lọpọ̀ ní mash'aril haram mash'aril haram ẹgbẹ́ bíi tí mọ́sálásí Muzdalifa wà ní. Hmm. ṣùgbọ́n lè má rọrùn fún gbogbo èèyàn láti débẹ̀ èèyàn pọ̀ hmm. ah, àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam pọ̀ ọ̀pọ̀ ìwọ náà rí ọ̀pọ̀ èèyàn kọ́dà òní mọ́gbà tó mi jẹ́ ń jábọ́ lójú ẹ̀ ṣe Allahu akbar mo dúpẹ́ tó lọ á ṣe mí lọ́kàn nínú àlùmọ́ yìí. tó ànábì sallallahu alaihi wasallam ni waqaftuha huna hmm. wa àmọ́ gbogbo Muzdalifa yìí ibùdúró ni hmm. ẹ má ṣe karamba ni o hmm. pé ibi táwọn ti ti dúró làwọn náà lọ hmm. yóò di fúnfúnfún yóò di pàǹsẹ̀ra wa léṣe ẹlòmíì gan ó lè pàdánù ẹ̀mí rẹ̀ ibikíbi tẹ́ bá dúró ní gbogbo Muzdalifa yìí ibùdúró ni tẹ́ bá ti parí àṣùbà à ń fẹ́ kẹ́ kọjú sálù kébìlà kẹ́ tọ́lọ́ gbogbo ń tẹ̀sẹ̀ lórí ayé àtọ̀ kéyàmà ẹ̀ ní yéé ṣe bẹ́ẹ̀ títí tílẹ̀ ó fi má kedere tílẹ̀ bá ti wá má kedere kó tó di pòrùn yọ ẹ sì kú ò ní Muzdalifa ẹ dojúkọ pẹ́ ń lọ sí Mínà. Hmm. nígbà yẹn là ń fẹ́ kẹ́ ẹ sa òkò òkò tẹ́ sọ lọ́jọ́ ọdún ọdún la ti wà báyìí. Hmm. ẹ sa òkò tẹ́ sọ òkúta wẹ́wẹ́ méje iná lẹ lónìí. Hmm. kó tóbi ju kóró lọ díẹ̀ kò burú sa mewa. Toba sa ju méje lọ kò burú torí pé ó ṣeé ṣe. kómi ọ̀jábọ́ lọ́wọ́ rẹ̀ hmm. níbi tó ń bá ti ń sọkò kò sì tọ́ kó jẹ́ pé ibi tá à ń ti ń sọkò ló ti sa òkò hmm. torí pé ìtàn bá ti sọ kọ̀tọ́ká sọ èyí tán sì sọ tó padà àti èyí tán sọ tí ò padà èwo la fẹ́ dámà hmm. torí ẹ̀ èyí tí wọ́n ń kó bọ̀ tó jẹ́ pọ́ dọ́ lójú ọmọ bó ti ṣe sá ni là ń fẹ́ kó mú débẹ̀ òbúkátà pé kó máa fọ òkúta o fẹ́lómi wọn á lọ máa wó mi yọ fọ òkúta kò sẹ́ńtọ́ bí ọ oṣù bùkátà pé látàlẹ́ àná tẹ́ ti dé mùsùlùmí alẹ́ ti máa ṣàkóká ìgbà ti rú àwọn kan bí àwọn ọmọ India hmm. bí àwọn ọmọ Pakistan bí àwọn Afghanistan hmm. Turkmenistan hmm. Uzbekistan táwọn ọmọ gorí àpáta lálẹ́ wọn lọ mọ fọkùtà ọ wà rú pé ah, àwọn òun ní fọkùtà báyìí ẹ mọ̀ gbọ́ ká ká ká iṣẹ́ tí wọ́n bẹ̀ wọ́n fáwọn fọ́kùtà táwọn fi sọ̀kù òkúta tó wà ńlẹ̀ gan hmm. bí gbogbo wa bá sà kò lè tán ìwò hmm, hmm. lẹ́ ń tún lọ fọ́ karambani torí ẹ̀ tábà wa ń lọ yìí ẹ débi kẹta ń pè ní wàádìí muhassir wàádìí muhassir àyè ìyá o ibẹ̀ lolúwa ti pa abrahata rùn abrahata tó gbérin lọ sí mẹ́kà tó fẹ́ wó kààbà nígbà tí ìyá dé àtàwọn ọ̀daràn náà máa bẹ̀rù. a máa bẹ̀rù. nígbà tí ìyá dé tolúwarán tọ́yìrán ababil ẹyẹ kọ̀ọ̀kan pẹ̀lú àkàrà olóró láti inú náà sí jíìlì tolúwa ti sàmì sí àkàrà olóró tèèyàn kọ̀ọ̀kan wípé ẹyẹ yìí o lágbájá àkàrà olóró tiẹ̀ tó gbé lọ àfàjá rẹ̀ lágbájá ní ọ̀jàlù. Hmm ẹnì kánú ò sì lè sá ma lọ́wọ́ olúwa ga púpọ̀ ọkọjá bàálù bàálù ogun tí wọ́n fi ń yin àfọ̀njá ẹ mọ̀ pé wọ́n lè sẹ́ẹ̀tì ẹ̀kọ́ kọ́tà sí àmẹ́lẹ́yìí hmm. ó kú fi tọ́ sàwọ̀ abúrò hmm. àtàwà sa hmm. ẹ̀yin náà ó rí ibi tó ti sá ẹ wo ibi tó dé nígbà tí kú dé wọ́n sá látòdì Mẹ́kà o ti wá tún sáde mìíràn o hmm. tún ti fi mìíràn lẹ̀ wọ́n fẹ́ wọ Muzdalifa lẹ́yẹ rẹ̀ bá ibẹ̀ ló ti wá rí ìparun tiẹ̀ hmm. Ànábì sallallahu alaihi wasallam ń tẹ́ bá débi tó lù wá ti pa àwọn kan run hmm. ẹ yára kó ń bẹ̀ torí à ń fẹ́ kọjá pé bá rìn débẹ̀ kó tètè yára báyìí bá ṣe gbọ́ sí èèyàn pọ̀ àmọ́ báyìí bá ṣe gbọ́ sí ọ̀ yára lọ́wọ́ ní báwo láṣẹ dàmà kì í ṣèlú wa ọ̀ dàmà ìlú rẹ̀ náà ni ìlú Islam ìlú rẹ̀ náà ni hmm. àwọn tó ń ṣe àkóso ní Mẹ́kà yìí wọ́n gbìyànjú gan ẹ̀rí pé bẹ́ẹ̀ máa ṣe ń lọ wọ́n máa sàmì sí pé ibi báyìí lẹ̀ ti dé báyìí hmm. wọ́n kọ́ lédè lárúbáwá wọ́n tún wá kọ́ ní transliteration tó yẹ pé tó o bá gbọ́ lárúbáwá hmm. tó o kàn máa àtọ́ ma wọ́n ti pè abidi èdè míì hmm. kódà kó má jẹ́ ti yorùbá hmm. abidi èdè míì kódà kó má jẹ́ english hmm. abidi èdè míì kódà kó má jẹ́ french àmọ́ kan má abidi àmọ́ ọmọ nǹkan kà ó lè sàn kọ wáádí wáádí muhassir wáádí muhassir ha wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú w a d i wáádí muhassir hmm. so ó ti mọ ó ti gbọ́ nísìn wọn náà bá ti rí ó ti mọ pé ibi tí wọ́n ń wí ni so eléyìí túmọ̀ sí wípé tẹ́ bá ti débẹ̀ yàrá hmm. ẹ bá dé Mínà ẹ tún máa lọ náà ni ẹ̀yin yìí ti labbaik allahumma labbaik hmm. labbaik la sharika laka labbaik inna alhamda wal ni'mata laka wal mulk la sharika lak eléyìí takò ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ bí ìmáàmù wa Malik tó ń sọ pé tá ti parí ìdúró Arafa labbaik àti tán kò tí tán ama máa ṣe làbáìkà yẹn lọ torí pé sọ́hábí sọ pé ànábì yóò ṣe làbáìkà títí tó fi débi tó ti fẹ́ sọ̀kò lọ́jọ́ ọdún hmm. ìgbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ní làbáìkà tán hmm. ìrántí kan tán omi ìgbà rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ànábì sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ sọ pé Allahu akbar hmm. Allahu akbar Allahu akbar títí tó fi sọ̀kò méje. Tí bá ti dé nìyẹn ẹ rí ibú sọ̀kò kékeré ẹ má sọ̀kò mbẹ̀. Ẹ rí èkejì títa arin ẹ má sọ̀kò ń bẹ̀ hmm. ti parí tó tóbi jù lá ń lọ lónìí hmm. lọ́jọ́ ọdún hmm. ìbẹ̀lẹ̀ tí wàá sọ̀kò méje ọjọ́ ọdún yẹn là ń pè ní yawmul hajjil akbar ọjọ́ hajj tó tóbi jù tẹ́bá ti wàá sọ̀kò ní bùsọ̀kò ńlá yẹn àǹtẹ̀kẹ̀ pẹran tẹ́bá ti pẹran ti ṣiṣẹ́ méjì nínú mẹ́rin ìgbàláyè ti wà fún kẹ́ bọ́sọ ìhram yín lẹ́yìn rẹ̀ ẹ̀ fárí obìnrin àǹtẹ̀kọ́ dín nǹkan tí ò ju kókó ọwọ́ kó dínkù nínú ọrùn rẹ̀ hmm. lẹ́yìn rẹ̀ ẹ wàá lọ sí mẹ́kà ẹ lọ sí tawaful ifada ilé hmm. ìtààmì síta tawaful hajj ẹ tún wá lọ sí Safa àti Marwa fún hajj yín ẹni tí ń ṣe hajj qiran hmm. tó bá ti sí Safa níbẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe tawaful qudum òhun tawaful tawaful ziyara tawaful ifada tawaful hajj ó nìkan ni ó ṣe lónìí bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣe hajj ifrad ó ti síwájú ṣe sọ̀fà àti marwa pẹ̀lú tawaful kudum rẹ̀ lónìí nǹkan tí ó kàn sí ni tawaful hajj tó bá ti ṣe bẹ́ẹ̀ hajj yìí ti pé nù hmm. eléyìí jẹ́ àwọn iṣẹ́ tó wà níwájú ọmọ ẹ̀yà wa tó lọ ṣe hajj hmm. kó ló wa kó fún wa ṣe àwọn táwa wà lé tiwa náà ní pẹ́ni tí ọba pẹran léyà hmm. lọ́jọ́ ọdún léyà tí ó pẹran tó gbèrò láti pẹran kó má gé ìkànnà rẹ̀ o Hmm. kò sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ ara rẹ̀ hmm. kò gbọ́dọ̀ gé nǹkan kan nínú ara rẹ̀ títí tí ó fi di pọ́pẹ́ran lọ́jọ́ léya hmm. tó bá ti wá di ní ọjọ́ léya yìí àní yé sọ pé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd àní títí tí ó fi di àárọ̀ ọjọ́ àrọ̀fà láti àárọ̀ ọjọ́ àrọ̀fà láti máa tún wíkẹ́yìn sọ̀lá lọ́jọ́ àrọ̀fà à ń fẹ́ káwọ́ ṣe ṣìyàmù Hmm. ká kẹnuró láti fi ṣẹ̀sìn fún Allah nítorí pé anabi sallallahu alayhi wa sallam nínú hadithu abi qatada al-ansari hmm. eléyìí tó ṣe pé alimami muslim wọ́n gbé jáde nínú sahihi wọn anabi sallallahu alayhi wa sallam sọ wípé àwọn bẹ Allah kó tàtàrà sùyàmù eléyìí tí a bá ṣe ní ọjọ́ Àrafá kó fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ fún wa kó fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ fún wa hmm torí rẹ ni à ń ṣe wá lójú kòkòrò péjọ tó yọ jọjọ àràfà ọdún kọlá hmm. kí gbogbo mùsùlùmí tó bá lágbára tí ò jẹ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù hmm. tí ó sì jẹ́ni tí ń ṣàárẹ̀ hmm. tí ó sì jẹ́ni tó wà lórí ìrìn àjò tí ò ní lè ṣe ká gbìyànjú láti rí pa ṣe sòyàmù jọ àràfà torí pé ọlá ni eléyìí fún gbogbo ẹni tó lo abá ní kó lè ṣe ẹ̀ṣẹ̀ ọdún méjì gbáko wọ́n fi parẹ́ fún ọ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ kéékèèké ni ò kìí sàwọn hmm. ẹ̀ṣẹ̀ ńláńlá o bí o hmm. ti pààyàn o ṣe zìnà jáàlì hmm. ẹ̀ẹ́n o parọ́ zìnà máyàn bí eléyìí kọ́ àwọn eléyìí ó jìyà rẹ̀ bọ́ọ̀ bá jìyà rẹ̀ láyé òdìjọ́ gbẹ̀ndàlù kìyàmù ọmọ abẹ lábẹ́ bólúwa bá ti ṣe fẹ́. akramakumullah tẹ́lẹ̀ yìí bá yé wa àwa tá a wà lẹ́nu ọjọ́ Àrafa á ṣe sùyàmù rẹ̀ tó bá wá ti ní ọjọ́ ọdún tá n bá ń lọ bàbá ti di lọ́jọ́ ọdún yẹn à ń fẹ́ ká wẹ̀ awẹ́wẹ́ ọdún àmà ṣàlàyé lẹ́yìn nígbà míì wáyé o títí tí ó fi dijọ́ ọdún yìí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí àwọn ọjọ́ tó yẹ ká sojú kòkòrò láti ṣe àwọn dáadáa nínú rẹ̀ ni hmm. ẹ méjì àjọ já sí bó ti ṣe ṣe wá lásìkò ọlọ́lá tó lọ láìpẹ́ yìí Ramadan hmm. ọ̀pọ̀lọpọ̀ ṣàmúlò rẹ̀ dáadáa hmm. ọjọ́ mẹ́wàá mi ní tó ń bọ̀ yìí tó náà tún jẹ́ ọjọ́ ńlá lọ́dọ̀ ẹlẹ́dàá wa ẹ̀dá kan ẹ méjì àjọ bọ́mọ wa lọ́wọ́ lórí pé ìranù ìrégbè àti ẹ̀ṣẹ̀ iná la fi gbogbo ọjọ́ yìí ṣe ó fi wá di kókó ra mọ́ wa lọ́wọ́ wá ń jẹ̀ka àbámà ní àwọn ní ìgbà tí ẹ ló tọdún yìí dáadáa tọdún tí ń bọ̀ fún ọmọ bọ́ọ̀dù ọdún tí ń bọ̀ ọmọ bọ́ọ̀dù ọdún tí ń bọ̀ hmm. bí rẹ̀ lẹ́ẹ̀kejì tí wọ́n sọ pé ẹni tí ò lówó hmm. kò lówó láti fi ra ẹran léyà ṣùgbọ́n níbi tó fojú sùn kò ń lè ti rówó hmm. tó lè yáwó kó fi wá pẹran léyà nìsín nígbà tí owó tó fojú sùn pé òun ò rí bá bọ́ sí kó sanwó olówó hmm. ẹ̀tọ́ wa ni ó ti dánrù rẹ̀ wò lẹ́sìn ṣùgbọ́n ibi tó rò pé òun ti rówó kò tètè bọ́ sí hmm. ó di tíkọ́tíkọ́ ẹni tó yáwó lọ́dọ̀ rẹ̀ padà di ẹni tí ń kàn lábùkù hmm. kó tó di pórówó san eléyìí túmọ̀ sí pé kò yẹ kó yáwó kí ló fẹ́ yáwó sí owó tí ò dájú ńlọ fẹ́ẹ́ lọ fẹ́ lọ fẹ́ gbára lé yá ìtọ́ dájú hmm. ọ fẹ́ gbowó tó dájú lọ́dọ̀ ẹni tí ó yọ ọwọ́ hmm. àfojú sówó tí ó dájú láti pé ló fi san padà hmm. ìgbà tó fojú sí pé òrò owó tó ọba rí nǹkan ọ̀nà dàtí èyàn fi tẹ́ ọ̀nà dàtí èyàn fi kábòkù òfin ṣẹlẹ̀ àti sọ wípé ẹni tó lẹ́tọ̀ọ́ gbà lọ́dọ̀ wa afun láǹfààní àti lè sọ̀rọ̀ ẹ̀yìn bá wọn sọ̀rọ̀ tí ń tu wọn á ní ẹ kí ni sọ̀rọ̀ sí ìwọ wo. Hmm ìwọ owó kọ́ òwò ra rẹ ni hmm. ìwọ tó fúyẹ́ burúkú tó ń pọ̀ wúwo tó ń torí délé ẹran náà dà ẹran tó ti jẹ tó ti bùnyàn tó ti fi ṣe sàrà tó hmm. ní ìsìnkọ̀ sẹ́ran owó ń kọ́ ń sì bẹ́ẹ̀bẹ́ sẹ́mi hmm. kọ́ lómi gan ìpáyà ọwọ́ ó máa ń kó lára àwọn tó bá ti yáwó tán wọ́n máa sọ pé kí ni kókó owó nǹkan náà ní ìsìn ń bo lọ́wà ẹ mọ̀ pé eléyìí àṣà àwọn olè nu máyàwó tó o bá ti mọ̀ kókò dọ́ lójú ipò òrówó olówó san lásìkò tó dá má yá hmm. àmọ́ tó bá dán lójú tó mọ̀ pé insha allah wàá rówó ìwà sì san hmm. kò sí ní tó burúkọ yáwó pẹ̀ràn léyà hmm. lẹ́yìn ìjẹ́bù sójú. jazakum allah kulla ya sheikh fi dunya wal akhirah ah, kò sí ní tá a lè fi jàrọ́ adúrú ìsítí ìdánilẹ́kọ̀ọ́ yìí àfikúlù akọ́bà sẹ̀sọ́ lórí fún yín láyé àti ní àlìkìyàmà ìsákùnlẹ̀ khairan sheikh lábẹ́ ìbéèrè lábẹ́ àwọn àlàyé tẹ́tí wá ṣe ìbéèrè tó yí ọjọ́ yọ́n bíbẹ̀ ní pé àwọn tó bá wà ní arọ́fà ní ọjọ́ arọ́fà yìí ǹjẹ́ ìgbàláyé wà fún àwọn tí a wà ní ilé láti máa pè wọ́n àbíṣe ìgbàláyè wà fún àwọn náà tán bẹ lọ́hùn láti máa pè lágbájá hello mo ní nǹkan ṣe ó ní pé mò ń rántí rẹ nínú àdúrà mi lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan nǹkan ṣé àwa náà sì lẹ́tọ̀ àti máa pè wọ́n pé lágbájá bẹ́ẹ̀ ṣe wà ní arọ́fà lónìí dákun rántí mi nínú àwọn àdúrà yín tí ẹ bá ń ṣe lọ́hùn o. alhamdulilayi àkókò mùsùlùmí pé mùsùlùmí ní gbogbo ọgbà kò sí hmm. nǹkan tó burú ń bẹ hmm. ṣùgbọ́n ká má sọ iṣẹ́ hajj dèrè hmm. ìwọ́tọ̀ lọ sí iṣẹ́ hajj òbúkátà láti máa fi yé ẹni tó ń ṣàdúrà fún pípé máa ń ṣàdúrà fún kárí mi wọ ọbẹ̀ nù. ẹni tí bá ń ṣe àdúrà fún ọmọ ìyá rẹ̀ tí sì ń fẹ́ kádùn àyọ̀ gbà ìlànà tẹ́sán islam fi lélẹ̀ ní pípé ó ṣàdúrà fún lọ́nà tí ò ní mà dípò ń ṣàdúrà fún. nítorí pé owó ọ̀yà pọ̀ ṣàdúrà fún o ní bùkátà láti gbà lọ́dọ̀ rẹ̀ hmm. ẹ̀sìn ni wọ́n ń ṣe fún Allah ó sì ń fẹ́ kó ló tàtà rẹ̀ sìn gbadoa kó gbàdúrà rẹ̀ lórí ọmọ ìyá rẹ̀ hmm. kódà tó bá padà dá fún kò yí ọ́ kó jáde lẹ́nu rẹ̀ pé àti báyìí náà ṣàdúrà fún hmm. o ọ̀tọ̀ hmm. rárá torí délé ẹnìkan wá pè ọ́ bí ara ti wá náà àdúrà ìwọ náà má gbàgbé láti máa ṣàdúrà torí wà ní hajj lọ́jọ́jọ Àrafà fẹ́ni tí ò ní hajj torí náà sọ pé àtẹnitọ́ hajj àtẹnitọ́ wà gbogbo ìkíní kejì wọn la fẹ́ kọ́ máa ṣàdúrà pé la ilaha illallah hmm. wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. Hmm. ọlá ńlá ń bẹ fẹ́ni tó lọ sí hajj lóòótọ́ hmm. tí ò sí fẹ́ni tí ò lọ sí hajj torí ẹ̀ tó ń diwó rẹ mẹ́dì tó ń tanra rẹ jẹ ahun burúkú ó yẹ kó o ṣẹ̀sìn ó àní wọ́n bá bàbá kan sọ tó bá pò tọ́ ni sọ fún mi o wọ́n ní wọ́n sọ fún bàbá yìí pé ẹ lọ sí hajj wọ́n ní rárá fún bá lówó Paris ló wọ́n lọ Paris báwo ló wọ́n lọ gbáfẹ́ la ilaha illallah láìpẹ́ ìwọ̀n aṣọ fún mi pé bàbá náà kú bàtà wọn sọ fún wa ló nílé epo iye báyìí nílùú báyìí wọn ni Allahu akbar hmm. nísìnyí gbogbo ẹ̀ làwọn ọmọ máa jà sí hmm. ìwọ ni ọ̀ sàǹfààní bẹ́ẹ̀ hmm. ó fi fẹ̀sìn ló ti kú yàn ọkàn kú dànù lásán ọ̀ sàǹfààní fúnra rẹ̀ torí pé tó bá lọ tó bá kú ó gbé hajj rẹ̀ lọ. tó hmm. nísìn ilé àti epo àti ilé epo àti gbogbo ẹ̀ náà tó lọ kọ̀wé ó ló gbé lọ. kò sí o kò sí ètò gbé lọ. Hmm. torí de eléyìí báyìí ẹni tó lọ ṣiṣẹ́ hajj hmm. kó má dájú sáká pé olúwa sóore ńlá fún un ẹ̀rí pé níjọ́ arọ́fà yìí ọjọ́ ńlá gidigidi ni ọjọ́ ńlá gidigidi kódà ìgbà wa kan sọ pé ńlọjọ́ tó tóbi jù lọ́dọ̀ Allah ìgbà wa kejì sọ pé ọjọ́ ọdún léyà ni. àkàràmọ̀kùnmọ̀lá lọ́jọ́ arọ́fà yìí lórí wa máa dójú ti àṣetọ́ni jù hmm. kí ló dé nítorí pé yóò rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò ló ń kà hmm. nínú àwọn èèyàn lórí wa ń bọ́kùn náà kò lọ́rùn nínú àwọn tó lọ ṣiṣẹ́ hajj hmm. wọn á ní kó lọ ṣiṣẹ́ hajj wọn lóhùn ti pọ̀ wọn bọ́kùn náà kò lọ́rùn rẹ rẹ ni káàtó mélòó ló lè bọ́kùn náà kò lọ́rùn rẹ tó bá lọ hajj. àmúlò ẹlẹ́dàá yóò bọ́kùn náà kò lọ́rùn rẹ yóò wọná tẹ́lẹ̀ kò ní wọná má hmm. kò ní wọná má kò ní wọná má kò ní wọná má kò ní wọná má tí àṣetọ́ni rí kó ti pọ̀ lápọ̀jù yìí hmm. yóò wá máa fa àbùkù ńlá fún un nítorí pé ìlérí tó ń ṣe níwájú Allah ní pé gbogbo alùwọ̀n mú sórí ibú hmm, yóò rí pé léyìí ọwọ́ àlìjánà kò ní wọná má ọwọ́ àlìjánà kò ní wọná so torí délé orí ńlá ni o bákan náà tó bá di ní ọwọ́ ìrọ̀lẹ́ lọ́jọ́ àárọ̀ sàn àwọn ọmọ àyà wa tí wọ́n lọ ṣe hajj hmm. yóò máa fi wọ́n ṣe fáàrí níwájú àwọn màláìka olówó hmm. máa sọ pé àwọn ni hmm. ni wọ́n wá ìṣọ́ọ̀sẹ̀n gòbòrò láwọn ẹni tó ṣe wípé irun orí wọn gan wúruwúru lọ́wà wọn yá irukú gan bẹ lára wọn kí ni wọ́n wá àwọn màláìka máa sọ pé wọ́n wá foríjìn rẹ̀ ni olówó máa sọ pé ẹ jẹ́rìí sí o fẹ́ ìní qad ghafartu lahum pé èmi mo ti forí jìn wọn ṣẹ̀dá orí ńlá ti ń retí àwọn ẹ̀ńtọ́ lọ sí hajj olúwa ẹlẹ́dàá kó má sí lè wọ̀ gbogbo wa náà torí de eléyìí báyìí ẹni tó lọ sí hajj yẹn máa pẹ́sìn lọ lọ sí o máa sọ dèrè hmm. àwọn àbí ayé ti da ayé fọ́tò hmm. àmọ́ ya fọ́tò ká ní àtijókòó hmm. ń bí o wọ́n tún ní ká dìde ń bí wọ́n ní ká sáré ń bí gbogbo ẹ̀ ni wọ́n máa yà torí kọ́ mọ́ba pé kẹjà ló ti padà á lé <laughs> torí pé kárí mi ti báyé àwọn èèyàn jẹ́ àwọn ọmọ pẹ́sìn làwọn ń ṣe wàláhì tí ọba jẹ́sìn kò yẹ kó sọ adúrò owó yìí nù kò yẹ kó sọ adúrò owó yìí nù tí ọba jẹ́sìn kò yẹ kó sí adúrò wàhálà yìí torí délé yìí ẹni tẹ́ wà lé náà ẹ má yọ ẹni tó wà ń bẹ̀ lẹ́nu o ẹ má jẹ́ kí gbogbo ó dẹ̀fẹ̀ máa yín lọ́wọ́ o hmm. ìwọ náà tó wà lọ́wọ́ má jẹ́ kí wọ́n bá sẹ́ẹ̀ rẹ jẹ́ mọ́ ọ lọ́wọ́ o hmm. ẹni tó bá lóòdé mẹ́ka kọ̀ọ̀kan èso ni wọ́n gbàṣẹ́ rẹ̀ hmm. so nítorí pé eléyìí ẹlẹ́dàá wa tó ń ṣẹ̀sìn fún ẹni kó o ṣe lọ́nà tí ó fi tẹ́wọ́ gbà. jazakumullahu khairan ya sheikh fi dunya wal akhirah bi idnillah ẹ lórúkọ yín o alaykum. Wa alaykum salaam wa rahmatullahi ọkàn yóò ti ń pè yìí. Mo pè láti àràpàjá Sadiq. Ìbéèrè yìí. So ìbéèrè mi ni pé ọlọ́run kádàrá pé mo ríṣẹ́ state government Lagos iṣẹ́ teaching. Mhm. So àwọn ọ̀dọ́ bá wá advice mi pé join cooperative tí wọ́n máa yọ pé màá máa jọ ṣàgbé wọn máa yọ díẹ̀ ní sálárì. Wọ́n báwo ni ṣé ìyẹn náà ló lọ nínú Islam ṣe fẹ́ rọ́bà mi ṣàlàyé. àkọ́kọ́ cooperative tó wọ̀ nítorí ikú àmà ìṣiṣẹ́ pípé ní cooperative kọ́ lọ́sọ́dẹ̀tọ̀ nǹkan lọ́sọ́dẹ̀wọ̀ hmm. báwo ni wọ́n ti ṣe ń ṣe cooperative. àlàyé lẹ́yìn ló ṣe torí pé àwọn ò sí fún pé kákan máa ṣe àwọn èèyàn lọ́nà hmm. nítorí pé nǹkan ọba hmm. sì da aṣọ púpọ̀ ṣùgbọ́n láì jẹ́ pé a máa kókó tó ìsọ́kùnlá khairan sheikh ẹjá mú bí ìpé yọkan sí ẹ lórúkọ ní o wa alaikum assalam wa rahmatullah ọkọ̀ ìyá tí ń pẹ̀ yìí ìbẹ̀rẹ̀ yìí mhm. mhm. ah, Alhamdulillah, ẹni tó bá kú sí Mẹ́kà àbúkú sí almadina hmm. ń yà yín lẹ́nu pé bóò ló ṣe kú hmm. tó bá wà nílé ìjọ tó kù náà ni ó kù ìjọ tó kù ni ó kù kò ní yẹ hmm. olúwa ti kádàrà pé ibi tó kù sínú sẹ́wọ̀n kéèyàn kú lé náà àwọn torí kò dé kàyín kò dé kàyín tó bá kàyàn lèèyàn máa mọ̀ pé èèyàn kú ẹni tó lọ sí mẹ́ka kò sà ìgbádùn ẹni tó lọ sí mẹ́ka á rí òsè ṣùgbọ́n jọ kú jẹ ló pé àhàntorí ẹ̀ sọ pé tó ń bá ń lọ má jẹ gbèsè má jẹ́ ẹni tó dìyàn ánú lọ hmm. má sì jẹ́ ẹni tó ṣe kó ti ṣàìdá kalẹ̀ ó sórí àga kó tó lọ mẹ́kà hmm. ó lè má padà wá èyí ṣe nítorí kí wọ́n máa kú lọ́hùn hmm. ó lè jẹ́ pé bẹ́ẹ̀ lọ́jọ́ kú tiẹ̀ ti pé èèyàn lọ sí Amẹ́ríkà kó kú ni èèyàn lọ sí London kó kú ni à ń sọ lẹ́yìn jẹ́ ẹni tó lọ South Africa náà tó kú láì jẹ́ kí wọ́n lù pọ́npọ́n kọ́ ìbọ́jọ́ kú tiẹ̀ ló kú ọjọ́ bó ti ṣe ṣe <laughs> paracetamol mélòó láàmú tàbí ní kú. kò sí o kò sí iye paracetamol náà jọ́sọ́kùn lọ.